a kí gbogbo wa ní ilé lọ́kùnrin àti lóbìnrin a kí yín káàbọ̀ sórí ètò the Lone Vera TV program èní ibi tí a ti ń rin ìrìn àjò arìnrìn káàkiri àtọ̀tún àtòsí a máa rìn dé ilé àgbà òṣèré ni tí gbogbo yín mọ̀ ní ilé lóko ní Nàìjíríà àti lókè òkun ní gbogbo ayé rand bàbá tí gbogbo yín mọ̀ sí. Si ọlọ́fà iná bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa. ẹ kú dédé wòye o ẹ kú bá mi lálejò. ẹ bá mi dárúkọ yín fún àwọn èèyàn. ẹ ṣe orúkọ mi ni olóyè adẹ́rẹ̀mí adédèjì tí gbogbo yín mọ̀ sí ọlọ́fà iná wọn lórúkọ ní ṣáájú lóyè tẹ̀lé hmm. èmi náà tún fàásìkò yìí kí bàbá mi ọ̀wọ́n ọba wa dr munirudeen adesola làwà la minister first tìmí ọ̀fẹ́dẹ ẹ kú dédé wẹ̀. <laughs> ẹ ṣègùn bàbá ó dàbí pígbà kan tí mi bá tiẹ̀ ní ìtù àwọn kan wá sọ orúkọ yín bóyá ṣé bàbá yorùbá àbí bàbá báwọn náà ṣe máa ń pè é bẹ́ẹ̀ni ẹ àwọn tí ẹ mọ̀ wọ́n ní alábàáhùn ìjàpá ó ní gbogbo ní tá a bá ti mọ̀ ọ́n ṣe bí ẹ ń wẹ́ náà ni àwọn ní kí ló dé ó ní tóun bá ń lọ nú ẹ̀pà dábà ọlọ́kọ̀ọ̀kan máa kó sí lẹ́nu kórókóró alábàáhùn bàbá yorùbá ti ń pè mí àwọn marketers wa ni wọ́n wò mẹ́fín débẹ̀ wọ́n sì fún mi ní oyè ọ̀nà ńgbà mo délùú òyìnbó bàbá yorùbá bàbá yorùbá èyí ṣe pé mi mo bí yorùbá àwọn rí i pé èdè yorùbá yé mi ní fi ń pè mí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ní orílẹ̀-èdè wa lónìí tí a bá wo káàkiri yálà láàrin èkó ni yálà jáde síta ni yálà nílùú òyìnbó ni tí ẹ bá ti fẹ́ fara nísìnyí irú bo lẹ nífẹ̀ẹ́ sí jù. wọ́n máa gbúrò wọn ní country home country home ilé sẹ́nitọ́ Isiaka Adeleke ẹni mo kọ́kọ́ ti ń gbọ́ ṣùgbọ́n gbòòyà mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà ti ń gba àṣà wọn nítorí pé ilé làbọ̀sinmi oko ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́run bá fi sí lọ́kàn tàbí ìfẹ́ ìlú èèyàn wọ́n á fẹ́ kọ́ ilé ìkẹyìn sí ibi hàn ti bí n ló dífá fún irú èmi abẹ́ ìsàlẹ̀ ni mo ti sinmi tí n bá wà lẹ́kọ̀ọ́ tí ilé ọ̀básù tí n bá parí iṣẹ́ ń mú dẹ̀dẹ̀. irú oúnjẹ wo lẹ nífẹ̀ẹ́ sí jù. <laughs> lóòótọ́ sí ni o ẹ béèrè dá o torí jọ́ ń bàbá yín lálejò ṣé rí ẹdẹ ń bì ni wọ́n ti bí mi láti ìgbà wáṣẹ̀ ẹ̀kọ́ là á máa jẹ́lẹ́dẹ̀ẹ́ ọ wá mọ́ mi láàdé bíi pé ńgbà mo dàgbà tí mo tó ń lead group ọlọ́fà náà tá a bá lo òde tí wọ́n bá gbọ́ kàwá ń gbà mí tí ìbá sọ kà tó le dáadáa tá a rí bíi fi ilá jẹ èmi á máa dìídì béèrè fún ẹ̀kọ́ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ lá kò ní kọsẹ̀ lọ́nà fún mi ẹ̀ ń gbò sí ìyá tó di pé àdàgbà débi pé ká máa pààrọ̀ wẹ̀jẹ̀wẹ̀ mu mo fẹ́ràn kí n jẹ ẹ̀wà tí wọ́n fata sí fepo sí. Si tó dùn pẹ̀lú kí ni màmá fi jẹ kọ́ màmá fi jẹ búrẹ́dì màmá fi jẹ iṣu oríṣi oúnjẹ méjì yẹn n lè fi ṣeré torí kì í dá mi jókòó kì í dá mi gúnlẹ̀ a sì mọ tètè dánú mi àbá fún lálàáfíà. ẹ bá tiẹ̀ sọ pé ó fẹ́ ara fẹ́ dàbí kó fẹ́ rẹ̀ra díẹ̀ mm. ẹ wá ara wa ń fẹ́ tọ́jú mm. ẹ wá fẹ́ wọ ilé ìwòsàn ǹjẹ́ ẹ fọkàn tẹ́lẹ̀ tó jẹ́ tìjọba àbí taládàáni. Hmm. ìbéèrè ńlá lẹ béèrè o nítorí pé wọ́n ń pè bìkan ní ring road state hospital nìbàdàn àjọkọ́ ni láti 1970 mo sì kú òun bẹ́ẹ̀ 77 wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà náà a rí i pé béèyàn ọba láwo nídò wọn ní kò lè mú mi nílé ọba wọn téèyàn ọba mọ̀yàn rí lọ́sípítù ìjọba n ò ní dá ló ń bọ̀rọ̀ bí wọ́n bá gbé èèyàn débẹ̀ tó ń tẹ̀jẹ̀ àwọn dókítà ọmọ kọjá lẹ́gbẹ̀ẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ní gbogbo tíjọba ò nínú ilé ìwòsàn sọ́sípítù tiwọn wọn á máa dìídì rìfà ẹlòmíì pẹ̀lú ìwé pé kọ́ lọ kan tó bá dé ring road yọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ń bi gbogbo béèyàn bá ní ilé ìwòsàn ìjọba lòun ń lọ ọ onítọ̀hún ti kú wọn ò tí ì gbé sin ni kálukú kàn ń kégbe ni ẹ̀ka máa lọ hospital ìjọba ìbọn tí ọ̀lẹ́ tù lọ hospital ìjọba gbogbo ẹnu mo fi sọ bọ́ bá jẹ́ pé ọ̀lẹ́ tù ó lọ́ta kí ni olórí orílẹ̀-èdè wa náà ń wá lọ ìlú òkèèrè èèyàn alẹ́ lẹ́gbàá ńlẹ́ kó tó máa wẹ́gbàá ròde ẹ́ no bọ́mọdé bá ní tọrọ nu ilé tí ń tún wá lọ gbẹ̀bùrú lọ yá tọrọ lóde owó ilé náà ní náà orin Haruna Ìṣọ̀lá nígbà kan èmi náà ò fọkàn tán ilé ìwòsàn ìjọba o ṣe ra aládàáni ó ti mọ̀ pé bóun bá ṣe tọ́jú èèyàn tó ń tọ̀ ń yè ni wọ́n ṣe pò kìkì òun só ti yẹ yín nìsín oògùn tí ọba ní yọkọ wọn sáré lọ́ọ́ rà kì í ṣe pé ilé ìwòsàn hospital ìjọba tó yẹ pé gbogbo ohun tí ó yẹ wọn fún àwọn ti lọ́ọ́ kó ta tàbí kó pamọ́ sí hospital ọ̀dọ̀ wọn èmi prefer ilé ìwòsàn àdáni torí pé kì í wọ́n ìdààmú èèyàn ń ẹ as a professional tó jẹ́ pé ẹ̀yin náà ń act lérè wò ni ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí láti máa wò jù nínú gbogbo industry. ẹ ṣe tó dàbí mentor. bẹ́ẹ̀ bí mentor tèmi náà máa fẹ́ gbédè ẹnu ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. Ah, bẹ́ẹ̀ ni kò sọgbọ́n kéèyàn má lò lólùfẹ́ tiẹ̀ ṣé rí bàbá kan wọ́n ń pè ní lálérè ọ̀ṣunpá ìmọ̀ lérè ẹ̀dá onílé ọ̀la mo fẹ́ràn bàbá wọn èyí ni pé gbogbo ara ní ìfi ṣiṣẹ́ lẹ́yìn náà bàbá kan ń bẹ àgbáni mo sì sọ láyé adéjúmọ̀ àwọn nọmba one comedian nù àwàdà tí wọ́n máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé tọ́ba sọ̀sọ́kùsọ fẹ́ ká fúnra wa tún ṣe ni oyè pọ̀ gbogbo ara ní fi ṣiṣẹ́. ìjẹ́ olóyè àti eré ṣíṣe gẹ́gẹ́ bí professional actor hmm. tí ẹ̀ẹ́dẹ̀ ti jẹ́ olóyè lẹ́nìí ǹjẹ́ ìkàndínkàn lọ́wọ́. ọlọ́run ọ̀jẹ̀ lọ́la handset telephone, kò jẹ́ kí n rí ìyọnu torí pé mi ò lọ́nà míì láàfin ọ̀dọ̀ wa ń jọ́ tí mo joyè bàbá pàìmọ́ wa dìde wa ní kábíyèsí ẹ dákun bí a bá ní eré ẹ mọ̀ fún ọ̀rẹ́ wa láàyè kábíyèsí ni bàbá mo ti ń wò yín ti pẹ́ ńgbà mo ti wà ní secondary school lógbòmọ̀ṣọ́ ó ní àwa gan yìí fẹ́ntì ò níṣẹ́ joyè kò dira wọn lọ. bàbá ní ilẹ̀ yorùbá a ní culture ọ̀pọ̀lọpọ̀ wọn ní eré àbọ̀nṣe fẹ́ nǹkan tí wọ́n fẹ́ ǹjẹ́ ká níyàwó kan àti ká níyàwó tó pọ̀ èwo lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù bàbá. ẹ ṣe ìbéèrè tó béèrè bí ìgbèyàn fẹ́ fọṣọ arúgbó ń ta òórùn ọ̀pọ̀ yorùbá kan wò sùnsùn ó ní olóbìnrin kan ò kú ò lápọn o hmm. so ti yọ sọ̀rọ̀ pé tó bá jẹ́ ìyàwó kan lèèyàn ní tọ́wá lọ́jọ́ ń bínú tó ń tọ́ ó lò lójoojúmọ́ ní ọmọ lọ́dọ̀ balẹ̀ ńlẹ́ àná ó sì lè dìgbà míì kẹ́ ẹ ti ẹ̀wọ́ obìnrin ọ̀hún tì láàrin ọjọ́ mẹ́ta àwọn àna rẹ̀ náà mọ̀ pé kéde yìí ta ni ó wà nù lé ṣùgbọ́n tí wọ́n bá pé méjì wọn ò ní jí fokú bọ̀rọ̀ ìdí ni pé ìkíní bímọ ìkejì bímọ kálukú ọmọ fẹ́ kẹ́mi ogun kó o lè ríbi tọ́jú ọmọ wọn tó ti yọ olóbìnrin kan ò kúrò lápọ̀n. Hmm, olóbìnrin kan ò kúrò lápọ̀n hmm. bàbá tí ẹ bá tiẹ̀ ṣeré orí ìtàgé eh. kí lè bá ṣe. kí ni ń ṣe ọlọ́run lọ́mọ ṣùgbọ́n káfíńtà mò ń ṣe ńgbà kan. <laughs> yes ọmọ gíìlà ọmọ gíìfà ah, bẹ́ẹ̀ ni mo ní grade two city and guild ní eh, furniture àbí eh, cut and join àbí anyway ó ti ń sá lọ lórí mi díẹ̀ díẹ̀ mo sì mọ rúùlù dísìn bá bẹ̀rẹ̀ láti one thirty two one sixteen kó tó dayé mítà ó dàbí ìgbà pound selling pence làwa fi kọ́ṣẹ́ so òde òní mítà ni wọn lè fi tú mi jẹ kò sì dùn mí ń òkúkú sí ń bẹ̀ mọ́ mm, ilé yìí wọ́n wá bá mi kàn ni tèmi ni pé ah, ogun ẹ̀tàrí ẹ̀ báyìí òye mi <laughs> so ti yẹ béèyàn bá sì kàn so tó bá tẹ̀ iye ń tẹ̀ wọlé mo mọ̀ màá ní wọ́n yọ so èmi mo máa ń supervise mm. iṣẹ́ ilé tèmi mm. nígbàdàn náà the same thing. ẹ ṣe gan bàbá ọlọ́fà náà tẹ bá ní opportunity tẹ bá di president orílẹ̀-èdè nàìjíríà lẹ́nìí ẹ bá mi sọ nǹkan méjì àbí mẹ́ta ah. nínú nǹkan tí ẹ lè change tẹ bá di president nàìjíríà lẹ́nìí. Ah, tí n bá di president nàìjíríà bàbá wa kan adébáyọ̀ fálétí ó kọ ìtàn kan lọ́dún kan ó pè ní ṣàwo sọgbẹ̀rì sọgbẹ̀rì ṣàwo ó dá lérí àwọn kan ń bẹ tọ́lọ́run fún lẹ́bùn àti tọ́jú èèyàn gẹ́gẹ́ bí oníṣègùn àmọ́ tí ò lọ iléèwé àwọn kan sì ń bẹ wọn mọ̀ pé ń lu èèbó bọ́ bá sì ló ń bẹ̀rẹ̀ sí gúnyàn lábẹ́rẹ́ pé wọ́n ń kú mọ́ lọ ìjọba ò sì máa ṣẹjọ́ o èyí tó wá mọ̀ ọ́n ṣeun tí ò ní ìwé ẹ̀rí ń lọ tá àjọba wọ́n lè pọ́ sẹ́yìn ó kú kọ́ mọ́ lu ẹ̀wọ̀n gbére àbí àwọn kan ń bẹ lágbẹ̀dẹ wa tí wọ́n ń rọ̀bọ̀n tá a fi pa ọ̀fàfà pa ìkẹ́rẹ́ pa ìjọba wa gbọ́dọ̀ rí hàn àfi tán bá kówó ńlá lọ́lú èbó lọ́ọ́ rà bọ́n kí ló ṣe tí ẹni abí abí yìí wù wọ́n ẹni ẹlẹ́ni ní yá wọn la ẹ̀ ń kọ̀kọ́ lọ àárín náà ìrẹ́ ẹ̀ka ètò ìdájọ́ wọn mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ o àbí ń gbàgbé wúrẹ́ ọmọ aṣáájú agbépanla gbogbo ètò tí olórí orílẹ̀-èdè wa fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìfọ̀mọ́tótó ìgbógun tiwa àbàjẹ́ àwọn ètò ìdájọ́ ọ̀jẹ́ àyànfẹ́ jó adìẹ ọ̀gbà o wọn kọ̀ọ̀kọ́ lọ ọbẹ̀ wọn ah, òfin tó bá mú ẹlẹ́hà àrípò mú eégún tí ẹnìkan bá jalè tẹ̀bi pa tó gbé ẹ̀pà tí a ń dì ní tẹ́ntẹ́n náírà àwọn adájọ́ wa lè pẹ́ ọ lọ ẹ̀wọ̀n ọdún márùn-ún àwọn tí a sì ń gbowó ńláńlá ńlá bá ti wá gbowó fún un olólówó lòwò ńlẹ̀ kò sóòótọ́ tóòótọ́ ọba wa kí wọ́n mú láti bẹ̀rù gbogbo àwọn tí wọ́n mú lólè tí à ń pẹ́ wọ́n gbowó ọ̀hún ẹ̀wọ̀n ọ̀dálẹ̀ wọ́n mọ tí wọ́n jọ ń ṣe tó ń bá kó ń bẹ́ẹ̀ ní ìsìn tẹ́lómi ìbájọ́ àjọba àwọn ìrìn ni ó tún àpì tí wọ́n ó tún wọ́n náà àti gbowó wọn padà ńbù la wá ń lọ bù là ń lọ àwọn èèyàn kan ń bẹ tó yí orí ìjà àsàngó tá a sì tún jọ ń gbénú ìlú pọ̀ tá a bá rí tá a lè ṣe lẹ́yìn náà nípa aṣàwò sọ̀gbẹ̀rì àwọn òṣèré mi ń bẹ tó yẹ pé wọ́n lè ṣètò orílẹ̀-èdè yìí dáadáa ju àwọn tó kàwé àkàfẹ́ ẹ̀kú lọ torí wọ́n mọ táyé ń fẹ́ wọ́n mọ tọ́tọ́ sí a àmọ́rọ́ o ẹ̀ ní jẹ́ àfi tó bá lọ ìlú èbó tóun náà lu jìbìtì tó ru pánstálì wálé làbà tó mọ sáré tẹ̀lé kódà wọ́n bá débi pé tábà bólóṣèlú kàǹpé wọn a mọ̀ fẹ́ẹ́ béèrè ìwé mélòó la kà ọ̀pọ̀lọpọ̀ lọ jẹ́ awo tẹ́ fi sọ̀dọ̀gbẹ̀rì nípa pé kẹ́ ẹ lè bá a jù lọ ká lè mọ̀ yàtọ̀ nú ojú pẹ̀lú òde ká lè mọ̀ yàtọ̀ nú ẹ̀yin tẹ́ ẹ bọ̀yàn ká lè mọ̀ yàtọ̀ nú ẹ̀yin tẹ́ ẹ wà nípò ọ̀pọ̀lọpọ̀ dókítà ń bẹ ńlẹ̀ tó ṣe pé gbogbo àrùn tí wọ́n ń ké gbéhùn ni wọ́n lè wò pẹ̀lú ọkọ̀ ọlọ́run pẹ̀lú ewé àtegbò àmọ́ tí wọ́n bẹ ìgbọ́n mú pẹ́kẹ́ wọn á ní gbà tí ó sùkú tí ò níwèé rí ó ti dọ̀gbẹ̀rì nu àwọn lápè ń sáwó sọ̀gbẹ̀rì sì gbọ́n ẹni aláàrú gbọ́njẹ lẹ́rù lọ́wọ́ ọlọ́run ló bẹ́ẹ̀ bí n bá do lórí orílẹ̀-èdè gbogbo arin ni n ó wò yẹ́bẹ́ yẹ́bẹ́ gbogbo ẹni ọba tọ́ sí tààrí pọlọpọlọ tọyọ tọmọ n tá fẹ́ ṣe láàpẹ ọmọ wa ṣe kì í ṣe pé a wà wò sùnsùn ẹlòmíì tọkọsẹ̀ àgbẹ̀ a fi ṣe kọmíṣánná fún ètò ìdájọ́ yẹ like you gbígbèyàn square hole tẹ duran peg sí kò bára wọn mu ẹlòmíì bá dé census board wa àwọn dókítà lọ́ọ̀yà nǹkan kan lẹ́ẹ̀bà ń bẹ̀ òṣèré sì ń bẹ ńlẹ̀ àmọ́ ń gba àwọn òrí káwa náà mọ gbéwè ẹ̀rí ṣàgàdà ṣàgàdà ká mọ̀ pé yunifásitì Toronto la lọ òṣèré ò sì mọ ọ̀rọ̀ pa bí mi purọ́ ní ìsìn kíá ni wọ́n jára mi tọ́wọ́ bá ṣe sùúrù láàrin ìṣẹ́jú mẹ́wàá bẹ́ẹ̀ wá tó ń bi mí ń wọ́n sòótọ́ òṣèré ìsábà purọ́ irú orin wo lẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́. ah ọ̀rẹ́ mi orin tó yorùbá ní bí iná bá ṣe tó ní mọ́lẹ̀ ṣe é tó báyìí bá ti yẹ kálukú sí làáfíì mọ̀ pé lágbájá olóríire ni nígbà tí èmi gbọ́njú àwọn orin ìgbà náà àá wo kí ni ń wí kí n lọ fẹ́ fàyọ toró orin ní ṣáájú ọ̀tẹ̀ orin nílẹ̀ yorùbá àfi ránṣẹ́ ni. Yorùbá, sí ìlú la fi máa ń pa àwọn onílù lé láàfin ìyàwó ọba ni wọ́n bí àlejò bá ti ń bọ̀ ìlú níbi á ti ń kì í kábíyèsí ó ti gbọ́ bí ìgbèyàn ń ṣòfófó pé lágbájá ń wa ọbọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ olórin tó ti yẹ fún àpẹẹrẹ bàbá kan ń bẹ̀rẹ̀ dẹ́ ń jọ Tìjàní Àyànlọ́lá tó dé ní. bàbá kan ń bẹ ńlọrin wọ́n pè ní Odòláyé Àrẹ̀mú ó di méjì olórin kan ń bẹ lẹ́gbàá àyìnlá ọmọ wúrà gbogbo wọn lórin wọn jẹ́ mọ́ nígbàgbé tí wọ́n bá ní music kan ní second value bíi tiwa náà ni àyìnlá ọmọ wúrà bàbá kan ń bẹ yusuf ọlátúnjí wọn àmọ́ fi í sùn ni tó bá ń kọrin o gbogbo wọn tí bá ń kì àbí tàn tí bá ń sọ ẹ ní pa chéńjà ńgbà náà tó ń rún òfurufú gbé èèyàn lọ bẹ́ẹ̀ nígbà náà tí n bá ń ṣiṣẹ́ rédíò nàìjíríà àtọ̀rẹ́ mi látòyọ̀sí àrígbàbọ̀ tá a fi sign off lálẹ́ náà ni orin yusuf ọlátúnjì tèmi ó bá a wọlé mo lè lo tìjàní àyànlọ́lá àwọn orin ìgbà náà àwọn téèyàn ò rí téèyàn kàn fetí gbọ́ àwọn tó ń ṣàlàyé ẹ̀ ìdí tí lágbájá fi ń jẹ́ oríkì báyìí tí wọ́n ń ṣe nù ṣe rí orin ìgbà náà inú mi dùn ẹni tó ṣe tiẹ̀ tó dáa ó ń jẹ́ àríkọ́gbọ́n fún ọmọ wa òde òní torí pé bẹ́ẹ̀ bá délùú òyìnbó mo dé London jọ kan a wà nú ọkọ̀ wa èmi àti rémi síta láàrin iwájú Adépọ̀jù ní play tó fi hàn pé n tó wí mọ̀ ní gbàgbé ni ló jẹ́ káwa náà fẹ́ràn àwọn nǹkan àtijọ́ kò tí ì sáyé bí ẹsẹ̀ yín àrà fẹ́ sán ṣe mọ̀ fún àwọn orin kan ń bẹ téèyàn gbọ́dọ̀ kọ lójú ọmọ yọ̀dí òjò fẹ́ rọ̀ sọmọ ẹ̀fẹ̀ ni nítòótọ́ ṣùgbọ́n nínú orin à ń kẹ́kọ̀ọ́ ńbẹ̀ bá a ti ń kẹ́kọ̀ọ́ nínú eré wa torí ń jọ̀hún tẹ́ ẹ bá kọ script lọ sí WMBS àbí WNTV tí producer àbí manager program ọba question wọn ni what are your aims and objectives kí ló fẹ́ fàyọ ibẹ̀ là rí to highlight to educate gbogbo mm. àwọn ọmọ ọ̀sìn ọ̀rọ̀ ààyè yìí kò dowó kọjẹ kọjẹ kọjẹ lò pé mọ̀ bí wọ́n bá sì lọ́ọ́ fẹ́ ṣèwádìí pé akínní yìí tí mo kà yìí wọn ò ní pé ọmọ tó o bá ti lè if you can beat them you join them náà lọ́jọ́ lọ́hún pẹ̀lú wọ́n máa wà láàrin wọn gbà níṣẹ́ méjì àmọ́ mo fẹ́ràn àwọn orin wọn àwọn ọmọ olórin ń bẹ lóde òní náà tó yẹ pé ntí ẹ ń gbin bá a mọ̀ tí wọ́n sì tó ń tẹríba tó ti yé yín nìsín so ẹni ọkùnrin tí bá ń sun rárá àfọkùn ẹgbẹ́ akọ́ṣẹ́ ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ orin mo like àwọn ètà àkọ́kọ́ kọbi ara sí ń jọ̀hún àwọn hip hop tá a mọ̀ wò pé kíni wá ń wì ṣùgbọ́n ńgbà táyípadà ń dé tó ń yé wọn la wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà ti ń sọ̀rọ̀ tó dùn tó ṣe é bá wí yíyí mm. orin ni pé kọ́ mọ́ kọrin ká mọ́ bá kọ́ tó di nísìn níjọ̀hún ní ayẹyẹ tí wọ́n bá ń play ọmọ wúrà ọ̀pọ̀lọpọ̀ wà wá ń kì funfun a máa jó títì kí ló ìní mi ò torí ẹnìkan dákò òjò òwú ara ẹ̀ ọba ti sú ẹ kíyè ò máa gbogbo ẹ ó máa dùn láìsí lágbo àríyá ẹ̀hẹ́ ó fi hàn pé olórin ti ṣe é lẹ̀ ó ti ṣètò ní mo tún ṣètò lámọ̀ so n ló jẹ́ kí a fẹ́ràn orin àtijọ́ pàápàá arú àwa tá a náà súnmọ́ àtijọ́ díẹ̀. ẹ ṣeun bàbá orí ètò yorùbá ní orí The Lone Vera TV òun ni a ti ń bá bàbá wa fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ in fact inú mi dùn gan láti eh, láti wà pẹ̀lú bàbá lẹ́nìí bàbá ìjọ ṣé ẹ máa bá wa kí àwọn olólùfẹ́ yín nílé àti lóko. ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o ẹ kú àfọkànsí ẹ kú àìgbàgbé mi ọlọ́run ní gbàgbé yín wọ́n ń pe iléeṣẹ́ tẹlifíṣàn yìí ní The Loniferah TV ayé ti lu jára ó lè jórí fóònù lẹ mú lọtẹ fẹ́ wo sinimá àbí ẹ fẹ́ wo àwọn ètò kọ̀ọ̀kan àwọn ètò tí wọ́n ń ṣe ní station yìí ọjà àwọn ètò tí màá wùyàn wò nítorí àwọn àríkọ́gbọ́n the Lone Vera TV ni ẹ tíhùn sí ìbá àṣojú tẹlifíṣàn iléeṣẹ́ ńlá tó náà ní àrà tó fẹ́ dá fún ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn òdì ni thank you thank you very much kí ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí wọn ọlọ́run á jẹ́ kí ẹ tún máa lọ síwájú sí ni ìràwọ̀ popularity á tún máa kúnra wọn ni so ẹ ṣé gan gbogbo àwọn tí ó ń wò wá nílé lóko so you are on Dilo Vera TV keep watching. Àgbàlẹ̀ tù.